لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد الحمد لله الحمد لله الذي بيده تدبير الأمور وبقوته تتيسر الأمور والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بلا وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك اسمه الله ودعوة ọ̀bà اجتي ọjọ́ داري ọwọ́ pẹ̀lú agbára rẹ̀ ọ̀nà ní ìtọ́jú máa rọrùn fún ìyà gbogbo ètò ti lé nínú ọ̀rẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé ẹgbẹ́ rọrùn gbogbo ètò ti rọrùn ọlọ́mọdé òkun lé èyí tó ti tò ọlọ́mọdé òkun dàrú gbogbo ètò ti tò ọlọ́mọdé ẹgbẹ́ tó fẹ́ nìkọ̀ọ̀kan wa ìfẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àwọn ọlọ́run kọ́bọ̀ òdìsí ọlọ́run òun náà lọ́dẹ́gbẹ́wà Muhammad kọ́bọ̀ àwọn ará ilé àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ mo kí bàbá wọn bá nínú ìlérò àtàwọn bàbá wa ni mọ́mọ́ ọ̀gbà àti lẹ́yìn bí wọn àti gbogbo àwọn afọ́ àgbàlagbà nínú ìlérò àti gbogbo àwọn ọ̀dọ́ àti gbogbo àwọn obìnrin akẹ́kọ̀ọ́rin kọ́lá fẹ́ ọlọ́run àánú ọlọ́run kọ́ mọ́tẹ́ ní kọ̀ọ̀kan wa. ìtumọ̀ ní ká wá gbé yẹ̀wò lónìí òun náà lọ̀rọ̀ tí wọ́n kan gbogbo wa. iná ní ọ̀rọ̀ tó lágbára nínú ìgbésí ayé wa tó ní kọ̀ọ̀kan wa tá a kọ̀rọ̀ mójútó. láti bọ̀ gbìyànjú bí òṣèlú ní da àárín àwọn ọ̀tọ́lọ́run òun náà ni àlìkìláhù àṣìbáhùhù wà àníwáhùhù wà náhàrájú nínú wà náhàrájú nínú àdáwò àwọn okùnfà àdáwò kí ni máa ń fa àdáwò nínú ìgbésí ayé yẹn kí ló dé tó lọ́n ti máa ń dà yẹn o àwọn ọ̀ràn àdáwò tó wà lórí ilẹ̀ náà ọkọ̀ rẹpẹtẹ kí wọ́n là báyọ̀ nínú àdáwò àlètòláàrùn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdáwò òun ni àtibáàrù wọn ni ń ti hà òun náà ni kọ́lọ̀ wọn mìíràn wò. ọlọ́wọ́ tẹ́sítì yà ìyàkúrò fi sọ́dún wọ̀rọ̀ háyì olùjẹ́ aburú ó sì lè jẹ́ orí nínú àdáwò àdáwò àmọ́ ẹ̀dá aburú bá mi nígbà ní àmọ́ jẹ́ orí. tí gbogbo wa ti yá wà pé a lẹ́gbẹ́lẹ́yìn nígbà báyìí òun ló gbomi lójú ẹ̀ nígbà tí ọlọ́wọ́ tó ṣe orí fún ìyàtí ìyàwó ààrẹ mi ló sì jáde òun yà ìtura ni pé ọ̀sẹ̀ nìkan tí yóò máa bẹ ní ayé àtúkọ́ wà nínú àdánwò ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ mọ́lẹ̀ fún ọlọ́wọ́ al ìpínlẹ̀ ayé kan wà ní ilé àdánwò ni dáwọ́ lè kábàtì. أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́wọ́ bá ní lẹ́kọ̀dẹ́kọ̀ ọlọ́kùnrin ní ìsáná fi kábàdì ọlọ́run lá dáwọ́ mẹ́yàn sínú àdáwò àdáwò náà kò ní alikabadi ọgbọ́n wọlé wá fẹ́ dá wọ́n ní ní ijó òní jẹ́ kọ́ ládàáwò òun náà ní kọ́ mọ̀ wáyé nígbà tó ti bára rẹ nílé ayé yẹn ó ti bára rẹ nínú kíni nínú àdáwò ọmọ wa wà báyọ̀ òun ní dákẹ́. gbogbo adawo tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa léyìí tá a mọ̀ mú kó wa àwọn tí ń bẹ nínú ara wa tá a mọ̀ mú kó fún wa ṣé wàá ládàáwò yẹn mo ọ bá ṣe nígbà ti ń bí kọ́lọ́mọ fún ọ ní àbáyọ torí pé bàbá ti ń kó nílò àdánwò kan àdánwò mi ò ti máa dé ó kó nílò àdánwò òní o ti tún wọlé àdáwò mi tí wọ́n ń dààmú tẹ́lẹ̀ ni nísìnyí àwọn èèyàn máa wá dà wọ́n láàmú ìgbà tó ti nímà ọ̀hún wá mà ọ wà nínú àdáwò nígbà tó wá ti wá nímà tán sẹ́nu kó yẹ kó sinmi nígbà náà lọ wà ní gbólómà kálukú ọmọ wa pé ẹ wá kọ wa nímà wọ́n máa lé ọ káàkiri wọ́n máa fà ọ káàkiri wípé nínú màtọ́lọ̀ ń fọ ẹ wá fà wà náà ọ̀wà ní sinmi má nígbà tó ń kéwú tẹ́lẹ̀ náà ò sinmi ẹ̀yọ́ máa yá mi bí ìmọ̀ bẹ́ẹ̀ náà rẹ̀ ibẹ̀ náà dáwó bára bá tó yá tán jẹ̀mọ́ ó ti tó kà dáwó kọ́mọ́ sara lò. àlèbtìláwò wọ́n ka òun ní ìsáni láàmà hàdà wọ́n ní kò sí ọgbọ́n tó yàn dá tó yàn òfin náà dáwó. ọ̀rọ̀ kọjá pé ẹjí ń súnmọ́lọ̀ tí ń bá súnmọ́lọ̀ dáadáa àdánwò lè kó fún mi wọ́n ní bọ́ọ̀ bá ṣe súnmọ́lọ̀ ọba ṣe gbìyànjú ọlọ́wọ́ mọ̀ dán òun sí i. وهو سنة قولية أوجبها الله على الإنسان ọlọ́run ọba aláwọ̀ pílánì àdáwò mọ́lẹ̀ ayé ni ilé ayé gangan fún rẹ̀ nígbà ọlọ́run ọba aláà tó bíògì ẹ̀ tó kọ́lé ayé tán tó mọ sámà tó tẹ́lẹ̀ rẹpẹtẹ ọwọ́ adáwa sínú ẹ̀ nígbà ọwọ́ adáwa síbẹ̀ tán ọwọ́ di gbogbo wa sínú àdánwò. lèṣe kí mo ti yẹ alámùhà kí ló dé tọ́lọ́run ọba الأدلة على أن الابتلاء واقع لا مفر منه مفهم أو يريك واننا القرآن سيجك ومسلمين قال للبردي wípé ọlọ́wọ́ bá Allah ọba sọ̀rọ̀ sẹ́ni ọba tí sọ̀rọ̀ tí ó sì máa ń sẹ́ni nínú àwọn ọ̀rọ̀ tó sọ fún wa nínú Quran olówó máa dán yín o ọlọ́wọ́ lọ́wọ́ máa dán wa o wọ́n wá wàádùn ìdáhì àdéhùn ọlọ́ọ̀ni ọlọ́run sì sàdáwò ọlọ́run yìí ti àdéhùn kọ́mọ́ ṣe kí ni kọ́mọ́ mọ̀ ṣe. bọ́lá ọba lòun bọ̀ yóò ń bọ̀ ni o bọ́lá ọba lòun ṣe yóò ṣe ni o. ẹ̀rí alákọ̀ọ́kọ́ nínú Al-Kùránì bọ́lá wọn fi sọ fún ayé pípa gbára dì àdáwò ń bọ̀. ọlọ́wọ́n bá ní wala nabluwannakum bi shay'in ọlọ́wọ́n bá ní dandan ní kábíyá yóò lọ́ni wọ́lá nábùlùwọ̀ nẹ́kùn àádáyín wò bẹ̀ṣẹ́ ìní pẹ̀lú títí báyìí náà ni àdáwò pọ̀ lọ́dọ̀ ọlọ́ǹgàmá gbogbo yìí tó bá fi dáwà o ó ṣe òkáwọn yóò ní ha ha ẹ̀yìn òtí níbẹ̀ àdáwò bá ọlọ́ni bẹ̀ṣẹ́ ìní ọlọ́wọ́n bá ní tíntẹ́ni bẹ́ẹ̀ ni hof nínú ìjayà nígbà yàrá wa ń já kí lọ́wọ́ adé tẹ̀wá ń dààmú ọba tó dá ọ tó ń sìn ọlọ́wọ́ dá yàtọ̀ sẹ́nìkan wà wà lé ayé táyà rẹ̀ níjà wẹ̀lùjọ́ ayé ọlọ́wọ́ bá ní ìmọ̀ fojú parí láwọn àsìkò kan ẹ lóúnjẹ lé láwọn àsìkò kan ẹ wà ní tẹ́gbẹ̀ẹ́ kan náà ẹ̀ ní rí ojú ọ̀pá yín ọlọ́ọ̀ni ìmọ̀ fojú parí gbogbo wa lọ́wọ́ bá ń fojú pa o bàbá olówó tó lówó mílíọ̀nù ojú ọ̀pá òun náà o ojú ọ̀pá o torí pé mítì ọmọ ṣe kò ní láì jẹun tébí ó fi ṣe kíni tébí ó fi pa á ìyàwó gbóúnjẹ lẹ̀ ó lóun ti pẹ́ ó tún dọ́fíìsì ó tún po tíì tíì tútù ibi títí sáyìn chẹ́ẹ̀kì fáátítì kọ̀nàtì mutí ọmọ tó ní bí tìǹtù ya ó tún bọ́ nu mọ́tò ó dì rẹ̀lẹ́ kó tó jẹun ó dì rẹ̀lẹ́ kó tó sẹ́kìnì kó tó jẹun ọlọ́run pílánì bí bí ó ṣe sẹ́kìnì bí bí ó ṣe bá a tó ti bá wá ń pa ọ́ mọ́ máa wá pé ta ló fi ibi pa ọ́ ọba tó da ọ́ dà lórí ìhàn máa fi ibi pa ọ́ tọ́ba ti lóúnjẹ jẹ láwọn àsìkò kan láwọn àsìkò kan ẹ̀ẹ́nì lóúnjẹ gidi jẹ kí gbogbo ìyàwó lé gbogbo àwọn ìyàwó wa kí wọ́n lọ lè mà kí wọ́n lọ lè gbà wípé dojoojúmọ́ ká máa jẹ ìtàfẹ́. àdánwò ni bàbá ti dánwò ọ̀fẹ́ ọwọ́ àkọ́kọ́ lẹ̀ ọ padà wá lọ lè ka àdánwò tó dùn tí ọ sáfù lọ. ọlọ́run ní wọn náà ti ṣe bí nàlámù wáàlì ọlọ́run bá ní ẹ máa palẹ̀ tẹ́ mú owó tẹ́ na tó bá dàwọn àsìkò kan ẹ kọ́ ọ́fà pọ̀ ẹ níbi tẹ́ fẹ́ mú ó dé báńkì wọn ní àfà ah, aláàjì chẹ́ẹ̀kì tẹ́ kọ yìí ẹ ẹ̀ mẹ́rin tó wà lákàntì yìí ẹ ti kọ́ hundred thousand gbogbo tó wà ń bẹ̀ ojú ọ̀rẹ́ náírà lọ. Allahu akbar wípé ìwọ fẹ́ máa náwó ní dojoojúmọ́ ní ipò ayé ọlọ́run lọ́wọ́ yọ̀ǹda fún ọ ọlọ́run láwọn àsìkò kan ọ̀dà owó ọmọ ṣẹlẹ̀ bọ́dà owó bá wá ṣẹlẹ̀ kí ló dé tó fi ń kọ́ ayé lọ́rùn wípé ayé ní òjò dá fún ọmọ lọ́dún tó lọ ó níye tó rí lọ́dún ní àwọn ayé wọ́n ti gbowó lọ́wọ́ ẹ àdáwò bá ọ nì bàdáwò bá bọ ọyẹ kọ ọgbọ́n tó lọ́n sọ pọ́lọ́ ní ọmọ lówó láwọn àsìkò kan láwọn àsìkò kan kò ní sọ lọ́wọ́ rẹ̀ wọ̀lá áńfùsì kọ́là ṣéwù kí n sọ yìí o kọ́là ṣéwù kọ́ o kọ́là kí ni kálàlà ìtòsí ṣe nánu bí kálukú bá ṣe wá tó láti máa búrókì tó bẹ́ẹ̀ ló ń bá ní hundred thousand ó ti búrókì bẹ́ẹ̀ ló ń bá ní two million ó ti búrókì bẹ́ẹ̀ ló ń bá ní two thousand ó ti búrókì bẹ́ẹ̀ ló ń bá ní two thousand yẹn olówó ńlá ni nínú abúlé wọn àpò owó mélòó ní ìjàmbá àpò owó mẹ́wàá àní àpò ni mẹ́wàá níbẹ̀ lọ́wọ́ nǹkan bẹ̀rẹ̀ bẹ̀ ọlọ́ ni wọlé anfusi ọlọ́run bá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe wàlé ayé yìí ìmọ̀ dán yín wò nínú ara yín nínú sàárẹ̀ sí yín ìyàwó rẹ̀ sick ọmọ rẹ̀ sick ìwọ náà sick gbogbo yín kò sẹ́ńtì òmìnira nù yín ẹ máa wá dúpẹ́ àlàáfíà gbàtẹ́ gbádùn tó bá wá rẹ̀ yín náà ẹ gbà pé ló mú àárẹ̀ wá ọba tó lọ́wọ́ dán yín wò àdáwò sì ti dé kí ló wá dé tó wá ní kíní kan ní ń ṣe ọba tó dá yín náà ló ń promise yín yìí. wọ̀lá ánfúsì àwọn àlùfáà ní ọlọ́run bá promise yìí pé wọ́n máa pa yín ìyá rẹ̀ kú bàbá rẹ̀ kú níjọ́ kan náà. ọba bẹ́ẹ̀ àwọn méjèèjì níjọ́ kan. bá wọ ọlọ́run wọn kú lọ́tọ̀ọ̀tọ̀. bá wọ ọba ọlọ́run ọ̀pá gbogbo fámìlì gbogbo fámìlì pátá àtọmọ àtọmọ yóò pa gbogbo wọn nígbà amị bàbá wà ìyá wà wọ́n ti darúgbó ọmọ nǹkan náà wọ́n bí ọlọ́run sì pọ̀ ọmọ nǹkan yọgbà lọ́wọ́ wọn. ọlọ́run bá ní ní ọ̀fọ̀ máa ṣẹlẹ̀ nínú lẹ́yìn ẹ dákun ẹni tí yóò tí rọ́fọ̀ tọ́fọ̀ tí ṣẹlẹ̀ yóò padà àbí òní ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí lẹni tí kọ̀ǹtírò gbogbo ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ́nu ìjọba tí wọ́n kú ẹ máa fi wọ́n pa á mọ́ ẹni tọ́ náà ló ṣe kí ni ọlọ́pàá nǹkan yẹn lọ́tí samarati ọlọ́wọ́n bá ní ẹ̀yin tẹ́ ẹ sí ń dáko ẹ̀yin dáko ẹ̀yin dọ̀gẹ̀dẹ̀ ẹ̀yin gbèsù ẹ̀yin gbàgbàdo ẹ̀yin gbìnlá ẹ̀yin gbàgbàdo ẹ̀yin gbìn ọkà bàbà ẹ̀yin tẹ́ fáàmù tẹ́ ń kì í ṣe bí ìgbàlẹ̀ ẹ̀ máa jèrè oko wọ́n ti sàmàrà à nígbà míì ẹ kéré ẹ rówó ẹ sìn kan rè nígbà ẹ doko ẹ kàwọ́ lórí ẹ bu ọkùn gbà pé ha àdáwò dé lọ́dún yìí iṣu ti jóná àgbàdo ti jí náà ó ti jóná gbogbo tá a láàgbìyàn jáde ọlọ́wọ́n bá ní ọ̀tẹ̀ tí ẹ̀ á fẹ́ sì tí mi yín dùn ọlọ́run ni ẹ máa retí o kò ní máa lọ bẹ́ o nídàáyín o àwọn tí wọ́n máa ń sin ẹja tí bẹ́ẹ̀ máa ń fi wọ́n rówó di ẹja ni níjọ wọ́n rówó la irin làwa mà pé ọ̀dà fún wa níjọ tí ẹja bómi lọ àbí tó já kú kò ní sọ fún yín kò sẹ́ni tí ń bẹ ń lé ayé tàdá òye ká kò sínú iṣẹ́ tó ń ṣe tàdá òní kọ̀ ọ́ máa tà láwọn àsìkò kan láwọn àsìkò kan ò ní tà láwọn àsìkò kan wọ́n máa gbéṣẹ́ fún ọ àwọn ọmọ gbéṣẹ́ fún ọ wọ́n máa gbéṣẹ́ wọ káàkiri láwọn àsìkò kan ó dòkó ní sọ́ọ̀bù fa títí wọ́n dàsìkò sórí òkè òkè aṣèrè òkè magidi wọ́n ti magidi ọmọ lọlé yẹ́wà kúrò mọ́tò ọwọ́ àfẹsẹ̀ kó lẹ̀ ẹlẹ́gbẹ́ pàákì mọ́tò sílé kò ní rówó epo ọ̀gá adíṣẹ́sìn ọlọ́run lòun bọ̀ ọlọ́run lòun dàn yín wò ọlọ́wọ́ ní yọ̀bá ṣeré sọ́ọ̀bìnrin ni ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tọ́wọ́ wá ṣe sùúrù nígbà tí bá dá wọn wò ẹ bá mi dùn wọn nínú tómi ọlọ́wọ́ bá èyí nígbà padà fún wa. ẹgbẹ́ ọba aláàánú kọjá dáwọ́ ìmọ̀ náà nù ni pẹ̀lú mọ́jẹ̀ mú ká ṣe sùúrù adékun ẹni tí bá máa ń ṣe sùúrù dáadáa bá dé òun ni ọlọ́wọ́ bá aláàánú promise pé òun ọ̀ padà dùn nínú abẹ́ni tí ò ṣe sùúrù wọn náà lẹni tí ń pariwo ọlọ́run ẹ̀rọ ọlọ́run ẹ̀rí tó ṣe fún mi ẹ̀ẹ́dúnrún tó ṣe fún mi àlùfẹ́fà ọwọ́ ń pariwo ọlọ́run káàkiri nígbà tó ń ṣe ìtọ́da ọ̀sọ́ fẹ́nìkan nígbà ń pa ọtí òun tó ń tọ́jú owó rẹ ẹnìkan kan ọ̀bà kó rówó nígbà tí kọ̀ wá sọ́jà ọwọ́ ń pariwo ọlọ́run káàkiri ipe ọlọ́run ọba ọ̀rọ̀ àti ńsìn àkírun àgbáwẹ̀ sọ gbádùn fa o ọlọ́run ọba ni ẹ ọlọ́ọ̀bá ní alladhina idha asabathum musiba ọlọ́ọ̀ ní gbogbo àwọn tí musiba bá bá tí wọ́n bá ṣe sùúrù kọ́ọ̀lù ìtí wọ́n máa sọ ni pé inna lillahi ọlọ́run ló mi wá òun ló dá wa wa inna ilayhi raji'un ọ̀dọ̀ rẹ̀ là padà sí àwọn ọ̀lọ́lọ́wọ́ bá mi gbogbo tẹ́sẹ̀lẹ̀ yìí òun ló ní wa òun ló gba ń tọ́fẹ́ lọ́dọ̀ wa òun ló dá wa wò wọ́n fi ọ̀rọ̀ wọn ti sọ́dọ̀ ọlọ́run bàdà wo bá dé ibùdó ọlọ́run bá láwọn ẹni rí máa ń fọ̀rọ̀ wọn ti sí lórí jẹ́ pé mùsùlùmí bàbá ti bá ọ kìí ṣe tó ọ̀fọ́ bá sẹ̀ tó kú bá kú nìkan ni wọ́n máa ń ṣe inna lillahi wa inna ilayhi raji'un mùsùlùmí ó lè jẹ́ ikú ó lè jẹ́ kéèyàn sàn kánú ó lè jẹ́ kí kéèyàn kéèyàn fèrè gbá kéèyàn tó mọ́tò gbá gbogbo tó wá ti dé oye lọ́ba fẹ́ẹ̀lì gbogbo mùsíbà ni wọ́n máa ń sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ìtumọ̀ ní pé fìtì sọ́dọ̀ ọlọ́run wípé àdáwọ̀ tó dé yìí kò wá látọ̀dọ̀ ẹni kankan kò wá látọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run láwọn tí wọ́n bá gbà bẹ́ẹ̀ ulaika alaihim salawatun min rabbihim èmi ọlọ́run ọba yín pa ẹ̀sẹ̀ wọn rẹ wa yín wá sí àánú wọn yín ránṣẹ́ kẹ́sì wọn yín dá wọn lọ́lá wa ulaika humul muhtadun àwọn ni wọ́n mọ̀nà láàrin àwọn èèyàn àwọn ni wọ́n mọ̀ náà suratul Baqara aya one fifty five dé aya one fifty seven lọ́lọ́wọ́ bá aláàtí ń sọ fún wa pé àmì wò dandan ni kò wọ́n mi wò àmì ẹ̀ ṣe sùúrù tẹ́ bá wá ṣe sùúrù lórí àmì wò ọ wá sọ tí wọ́n ṣe fún yín kí ló ló wọ́n ṣe fún yín olóhùn ọ̀pẹ̀sẹ̀ yín rẹ òun wà kẹ́yìn òun ó dùn yín nú òun wà fi yín sínú àwọn tí wọ́n mọ̀ náà àmọ́ bẹ́ẹ̀ bá ṣe sùúrù pẹ́ẹ́sì tètè sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò ní pẹ̀sẹ̀ rẹ lẹ́yìn náà ọwọ́ dìde lé o ní ìwọ́n fẹ́ lọ lè wá àbáyọ sí ti ń ṣe ọ́ àwa níbo lọ lọ olóhùn lọ́dọ̀ bàbá kà ìgbé ọ̀hún eléyìí ṣe mú lásán ìwọ́n ti ṣìnà ọlọ́run ní ìwọ́n ti ṣìnà ẹ̀rẹ́ ń tó fọ̀rọ̀ rẹ̀ kọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run lóhùn ló mọ̀nà láyé mìíràn olùtìlá àlùkùrùbù mìnàlá èyí ń súnmọ́ ọlọ́run ọba òní èyàn gbọ́ lọ́wọ́ gbọ́ ń kírun ọjọ́ wòlí wàlíyà obìnrin ń bora ń bojú ń lo jilbab ń gbàwẹ̀ ń dìde lóru arákùnrin yìí ti sàrà ń sàánú ń tọ́jú àwọn èèyàn arákùnrin yẹn ẹni eré ni ẹni eré ilé ìwájú ẹni eré ọlọ́wọ́ ní òun ṣaláyè òun ò promise ẹni eré kan tó ní dáwọ́ àwọn èèyàn ó ṣe mọ́lọ́ gan o báwọn bá ní alifilami arafi mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó sẹ́ni ọmọ tó máa rẹ̀ lẹ́yìn ọlọ́ ọlọ́wọ́rọ́ fún mi kọ́ta ọlọ́ni ahasibannas ọlọ́ni sáwọn èèyàn máa ronú ayé tọrọkù àyẹ̀kúlù amẹ́nà ipa fi wọ́n lẹ̀ nítorí pé àwọn gbà wá gbọ́ àwọn afa wọ́n lẹ̀ apá wọn ti sẹ́gbẹ́ kan wọ̀n láyọ̀ stamil àwọn adéjáde àwọn ọkà wọn nítorí pé wọ́n gbà wá gbọ́ ọlọ́run ní ṣé wọ́n rò ní tí wọ́n bá rò ó èròkèrò ní o mọ́rò èròkèrò wàlọ́kọ̀dé bàtà mẹ́lẹ́dín náà mẹ́kọ̀ bìrìfìn ọlọ́run ní àwọn tó ṣíwájú wọn nínú àwọn eléré tí wọ́n ti ṣáájú àfìtínà wa àdá wọn náà wò wọ̀lẹ̀ yà àlẹ́ mọ́nà láhùn lẹ́dín náà sọ́dákú nítorí kíláàsì dá wọn wò kálí bá a mọ̀ àwọn olódodo nínú gbàgbọ́ wọ́lẹ̀ yà àlẹ́ mọ́nà káàsì bíi káàsì bá a mọ̀ àwọn òpùrọ̀ nínú gbàgbọ́ àdáwò ní máa ń tún náà sí ìgbàgbọ́ mọ́gbọ́lọ́ngbọ́ mọ́gbọ́lọ́ngbọ́ àtìgbọ́ ẹ̀já àdáwò dé tí gbogbo àwọn èèyàn bá sọ fún ọ pé mọ́wòrán rẹ̀ ràn ó mọ́wòrán rẹ̀ ràn ó ọmọ wa sọ pé àfàdé ọlẹ́ àmì à à hee ayé o Yorùbá Yorùbá Yorùbá <laughs> Allahu akbar wọ́n mọ́ta jẹ́ àtúbá ọlọ́run bá aláwọ̀ ní kálẹ̀ bá àmọ́ àwọn tí wọ́n gbà wá gbọ́ lódodo láti dá yín wò a jẹ́ pé tádọ́ òbá ti dé mọ̀ pé ọlọ́run tẹ́sítì rẹ ọfẹ́ wo fèsì rẹ ọfẹ́ wo ìgbàgbọ́ rẹ bóyá yóò yí padà bí kò ní sẹ́kẹ́rì kò ní yí padà ọlọ́run la fẹ́ mọ àwọn olódodo àti fẹ́ mọ àwọn òpùrọ̀ òpùrọ̀ òun náà lẹni tádọ́ òde tọ́kẹ́ ìsọ́lọ̀ tọkọ̀ọ́dúnsáyé òpùrọ́ lẹ́ni dáadáa ó dé sílẹ̀ lọ́wọ́ babaláwo òpùrọ́ lẹ́ni dáadáa ó dé tí lọ́dọ̀ àwọn ìjára bíi pé kọ́dà kun kọ́bà àwọn ohun gbé nǹkan kan papọ̀ kọ́bà àwọn ńlọ nǹkan kan pọ̀ kọ́rọ̀ òun lè bá lójútu àwọn ọ̀tá láti jọ. ọlọ́run bá aláà ó sọ ilé iṣẹ́ àti làǹkàbóòtì àyà alákọ̀ọ́kọ́ sí ẹlẹ́kẹta sáàmù tó gbogbo tí nsọ nsìn nsọ kọ́ọ̀là ṣéwù kọ́ọ̀là kí ni nsọ jama kọ́ọ̀là láwù òsì kọ́ọ̀là ṣéwù mọ́sìn kọ́ọ̀là láwù láàmà sọ nítorí àwọn tí wọ́n ń da ọ̀rọ̀ rú mọ́ àwa mùsùlùmí lójú tọ́lá àfa ti pọ̀ lórílẹ̀ ọlọ́run àwọn afa kan fà yín lọ́wọ́ di ọlọ́run àwọn afa kan fẹ́ fà yín lọ́wọ́ di èṣù ibi má da wọn lọ́wọ́ má ni wọ́n bá tiẹ̀ jẹ́ ọ̀dẹ̀ èṣù ní kọ́ wá má bọ̀ ká kọ́ tẹ̀fá kọ́ dáfá má da wọn má ni wọ́n bá tiẹ̀ jẹ́ o ọlọ́run ní sọ fún wa nísìnyí pé wọ́n dán wò àdáwò tó ń mú wa òun fẹ́ mà bọ́yá òfòrọ́ ni àbí olódodo gbogbo àtàdáwò bá dé ọlọ́mọṣà bá wa lódodo mọ́ṣà jẹ́ bá wa lódodo wọn agbára ọlọ́run ọba sọ́ra aláwọ̀ anna musibataka nínú owó lẹ́tì katábà ha fi kọ̀dáríkà àdá aṣàmì ọlọ́run ọba aláàlá amálà yìí pé gbogbo ń tọ́ba ṣẹlẹ̀ sí ọ ní mùsíbà ọlọ́run ọba ní ó lè ní sábàbí o ó lè ní sábàbí o ẹsẹ̀ rẹ̀ kàn sí àbí mùsíbà ni sábàbí ni pé ọ̀kadà ló fẹ́ kí n lọ́kàn lẹ́sẹ̀ ọ̀rẹ́ ọ nísìnyí àbí ọ̀rẹ́ ọ ó lè jẹ́ sábàbí ni pé ojú burúkú ló fẹ́ kí ni lórí wọ làdíjá ló burúkú ọwọ́ bàǹkan jẹ́ lára rẹ̀. inú lè máa rùn yẹn sí kọjá pé sábàbí ó dà ní pé èèyàn sí oògùn kan lò àmọ́ nítorí ṣẹlẹ̀ ní mùsíbà yẹn àti kọ́ kọ́lọ́hún tó dá sámà àti ilẹ̀ ní fifty thousand years fifty thousand years kọ́lọ́hún tó dá sámà àti ilẹ̀ ló ti kọ́ kádàrà gbogbo wa. ọlọ́wọ́n bá ní mùsíbà kan tó bá wá bá ọ mọ́rò kó ṣèṣì o mùsíbà tá a kọ́ mọ́ òun náà ni ọwọ́ abọ́ òun bá a bá kọ́ kò ní wá bọ́ ọ ọlọ́run tún lámọ́lẹ̀ ní koran pé lẹ́yìn ìgbà táwọn ọlọ́run ọba tá a ti mímọ̀ sí pé yọ ṣẹlẹ̀ àtúnwá kọ fún ọ pé ìwọ ayé tó lọ mùsíbà tó kàn ọ́ ni. nígbà míì ẹ̀ka jòkó èèyàn sì máa ronú nígbà míì omi ọmọ bọ́ lójú yàn mùsíbà àtìyàn gan fúnra yàn èèyàn mọ́ yẹ mùsíbà àtìyàwó rẹ mùsíbà àtìyàn náà gbogbo àwọn ọmọ tá a bí kálukú gbé mùsíbà àti tiẹ̀ wálé ayé tí wọ́n ti kọ́ fún mùsíbà ọmọ rẹ̀ náà sì yí mùsíbà tẹ̀ náà ni ọmọ anabi sàlùsàlà ń dọ́kà nínú àwọn ọmọ rẹ̀ obìnrin ọmọ rẹ̀ kékeré kan ó sì fò sánlẹ̀ lọ́ba jáde láyé ọmọ anabi obìnrin kan ló bí ọmọ yìí ọmọ anabi wa ní káànabi ọwa kírun káànabi ọwa kírun anabi sì débẹ̀ anabi ọ̀rọ̀ mọ̀ yẹn ó ti dákẹ́ ó ti pẹ̀rẹ̀ síbẹ̀ èmi ti bọ́lá rẹ̀ anabi gbé lọ́wọ́ báyìí omi sì ń bọ́lẹ̀ lójú anabi sallallahu alaihi wasallam àwọn tó tẹ̀lé anabi wọn ní ah, ìrẹ̀ anabi àtẹ̀bùkì owó àtún sọkún omi ń bọ́lẹ̀ bí rọ̀ṣúlù sallallahu alaihi wasallam ọmọ ìyá omi ò bọ́ lójú ẹ̀ lọ́sọ̀gbọ́n tó fẹ́ dá ọmọdé nìkan tọ́ mùsùlùmí àtọ́gbọ́ ọmọ anabi ìtàlọ́bá ó bá anabi ìtọ́gbọ́ ọmọ rẹ̀ ń lé ó ti bá ọ̀ mo sì máa ń pọ̀ lérí ilẹ̀ jẹ̀mọ́ èyí tó yọ̀ dání àtẹ̀yí tí ọlọ́wọ́ fi kan àwọn tó kàn yàn kọ́dà mo sì bá tọ́ba bọ́ màyá rẹ lórí Islam ó ti bá wọn náà tọ́ba máa tó ṣe. ìdìbò òde yóò ṣe wá wà ní ayé tí ìdùnnú wa pọ̀ bàbá jòkó ní ayé báyìí sinamá bàbá ti rẹ́ni bí ẹ báyìí masara wo zamanu sa àti azimanu ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ó ní àsìkò díẹ̀ láti bọnú ọlọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àsìkò wa nílé ayé ìbànújẹ́ ìbànújẹ́ ẹ̀rọ màá yá mi ọlọ́run Allah subhanahu wa ta'ala yóò wá ń bá wa sọ̀rọ̀ ó ní bá dáwọ́ bá ti dé mọ́tò nìkan ló fi sọ ọlọ́run ọba lọ kọ́ fún ọ ìwọ náà wọ́n sì kọ́ fún ọ kọ́ fẹ́ lómi ìwọ náà ló ti ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ fẹ́ lómi ọlọ́run ọba ní ma aṣọ ọba ní musibatin fil ard ọlọ́run ọba ní gbogbo mùsíbà tó bá ti já wá sórí ilẹ̀ tó bá ti dé ilẹ̀ yìí wala fi anfusikum àbẹ́ ìta fi kàn yín illa fi kìtàbà ọlọ́run bá dọ̀ ti wà nínú àkọọ́lẹ̀ kádàrà yín ní kọ́bùlẹ̀ anabura aha kátó dá mùsíbà yẹn láti kọ́ mùsíbà yẹn gangan kátó dá kótó ṣẹlẹ̀ láti kọ́ inna bi dhalika ala Allah ọlọ́run bá ní kí mùsíbà ọ tá a ní kọ́ ṣẹlẹ̀ ọlọ́run púpọ̀ kò sí tí ó lọ́wọ́ tí òfin ní ṣẹlẹ̀ lèkè ilà àtàtàwò àdàmà fàtàkùn ọlọ́wọ́ bá ní mọ́kànsó léyìn fún yín wípé mo ti kọ mùsíbà yín lè mùsíbà kálukú mo ti kọ́ lè àjálù àrélu wàhálà tí ó ṣẹlẹ̀ nínú ilé ayé fẹ́dà kọ̀ọ̀kan ọlọ́ọ̀ni mo ti kọ́ lẹ̀ lèkè ilà àtàtàwò àdàmà fàtàkùn kẹ́ má máa máa banújẹ́ púpọ̀ lérí nǹkan tó bá ti bọ́ fún yín má banújẹ́ nǹkan méjì ogún ṣe mùsíbà ti tiẹ̀ ta kọ fún ọ̀nù ọlọ́wọ́n tí a bá ti mọ̀ pé wọ́n kọ́ ẹbí kan bá ti bọ́ inú yóò ní bàjẹ́ púpọ̀ nítorí pé kí ló fẹ́ ṣe fọlọ́ ọba tó kọ́ kí ló fẹ́ ṣe fún ọ ọlọ́wọ́n bá ní wàlá tẹ̀sí ìràwọ̀ mi náà àtàkùn lẹ́yìn náà tẹ́ bá mọ̀ pé wọ́n kọ́ mùsíbà lẹ̀ gbogbo àwọn ìdùnnú tá a bá ṣe fún yín oore tá a bá ṣe fún yín ẹ̀ níyàyọ̀ kọ̀ọ̀rá ọmọ òkú tó mọ́tò lára yìí sìn adúgbẹ́ náà ẹ pé ẹkú náwó ẹkú náwó ẹkú náwó ìwé òní máa wá lọ lè pàtẹ ọtí pé ọfẹ́ sí ilé àbí ọfẹ́ yọ ipò ọlọ́run ra mọ́tò fún ọ òní pàtẹ ọtí ẹ̀rù náà máa bà ọ́ ipò tó iná lọ́lọ́run ṣèyí sìn àmọ́ bóyá tó sì olúwẹ̀ náà lóluwẹ̀ rà yìí àmọ́ hmm, bóyá sábàbí ikú náà lára yìí torí ẹlòmíì náà mọ́tò náà ní ọ́ra yóò jẹ́ sábàbí ájàlí yóò bá tẹ̀ mọ́lẹ̀ fáwọn ọba tàkì oore lòun pè é nígbà tó dé àti mùsùlùmí ọlọ́run bá ní àwọn ẹni rẹ̀ wọ́n yíyá yọ̀ pọ̀ra bí wọ́n sì máa dákẹ́ rí táwọn yẹn bá ní ẹ̀mọ́ kó rírì àní ọlọ́jọ́ kalẹ́ ńlọ́pàá àní ọlọ́jọ́ kalẹ́ nù torí kọ́ kalẹ́ yẹn ò sí lọ́wọ́ ẹ̀ ọlọ́mọdé wọlé àtẹ̀fúrọ̀hù tí ọba náà ti pé mọ́kọ mùsùlùmí alẹ́ fún yín ẹ̀ ní máa yàyọ̀ pọ̀lá àìmọye àwọn tọ́lọ́run ti fún tọ́lọ́run padà gbà lọ́wọ́ wọn wallahu la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run lóun ò fẹ́ràn gbogbo nígbèrágà òun sì fẹ́ràn gbogbo ń fàárí gbogbo ń fàárí gbogbo tí wọ́n ti fàárí ọlọ́run ò fẹ́ràn yẹn kí ló ń àdáwò lọmọ tó fẹ́ bọ́ lọ́dún tó tó ṣe fáàrí ọlọ́run fẹ́rẹ̀ ní máa ń ṣe fáàrí ṣọ́ọ̀tún hadid aya twenty two àdáwò lè tìlà àdáwò wà pọ̀ lára gbogbo ọba ti dìkú lẹ́yìn èmi ti ń sọ̀rọ̀ mo ládàáwò tó ní gbogbo àwọn afọ àtàjọ dòkó ń bí kálukú ládàáwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àtẹ̀yin tẹ́ gbàdá máa gbọ́ mi kálukú ń bẹ pẹ̀lú àdáwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́wọ́ fẹ́ lómi lọ́kan ọlọ́wọ́ kù méjì fẹ́ lómi ọlọ́wọ́ kù mẹ́ta fẹ́ lómi ọlọ́wọ́ kù mẹ́rin fẹ́ lómi ọlọ́wọ́ kù márùn fẹ́ lómi ọlọ́wọ́ kù mẹ́wàá fẹ́ lómi yóò sì máa bá yín ìkọ̀ọ̀kan táwọn kọ̀ọ̀kan dì mú ọlọ́run sì kó mẹ́wàá fún ojú rẹ̀ fọ etí rẹ̀ ó di kò ní lówó jẹun yóò tún rẹ̀ ọlọ́run kó mẹ́rin fún lẹ́ẹ̀kan náà. àlùkòfòrò èyí tó ga jù nínú àdáwò òun náà ni kéèyàn má mọ ọlọ́ kò sádàwò tó tó yẹn mọ́ kò sádàwò kan tó tó wà lókè yẹn kéèyàn máa sin ìgbọnú kéèyàn máa sin irin kéèyàn máa sin omi kí wọ́n ti yá dá kọ́ ọmọ sin tọ́lọ̀ ń dá ìwọ gángan fúnra rẹ ìwọ tóbi ju orin lọ ó tóbi ju omi lọ níwájú ọlọ́run ọ wá sin ọba tó ní kómi ọmọ sàn ọ ò sin ọba tó dárin ọ wá ń sin ògún ọ ń tọ́pọ̀ sí nǹkan kan olójúbọ àdáwò tiẹ̀ kò sádàwò tó tó máa torí pé àárín ìwọ àtọ́lọ́run ti dàrú nílé ayé ń bí tó bá ti jáde kìámà àárín ìwọ àtọ́lọ́run tó dàrú ẹni àárín àwọn tọ́lọ́run ti dàrú kí ló tún wá kò fún láyé mọ́ gbogbo àdéhùn tó bá tó rẹ́ lù àwọn àdéhùn pẹ́pẹ́pẹ́ ni. àdéhùn ńlá ti gbé sálẹ̀ gbogbo àdéhùn tó bá tó kù lẹ́yìn pé èèyàn jẹ́ mùsùlùmí àdéhùn pẹ́pẹ́pẹ́ ni. lọ́wọ́ sì máa sọ fún ọmọ rẹ àtọ́ àrọ́mọdọ́mọ rẹ pé ẹgbẹ́ rẹ sọ̀sìn mi lẹ́yìn Islam kọ́ra ọkọ̀ sínú wíìlì rẹ ẹni tó bá ṣe ẹ̀sìn mi lẹ́yìn Islam orí rẹ sì burú bó ṣe kọ́ náà mọ́tọ́ ó bá ti kọ́ síbẹ̀ kálukú ọmọ sọ rẹ̀ pé ee bàbá ti ṣe pé nítorí pé gbogbo ọlọ́run gan aláàánà lólórí ló burú tẹ́lẹ̀ náà owó ọ̀fìnà ákẹ́rá mílẹ̀ lè ká sí i aláwọ̀ bá ní yọ̀ wá ṣòfò lọ́rùn tó bá dọ̀rùn náà lẹ́yìn náà ó náà ni àárẹ̀ àárẹ̀ eré tìrìtì ẹni eré fọ́ eré fífọ́ onídọ́rọ̀rùn kò sí bẹ́ẹ̀rẹ̀ òṣèlú fọ́ olóògùn yóò tún dé olóògùn náà rún yóò tún padà rún ọ ara ń ta ọ ẹ ara ń ru ọ ọmọ lògùn yóò máa padà ní ọlọ́run ní inú àwọn àdánwò ní àárẹ̀ inú àdánwò ní kéèyàn máa rọmọdé inú àdánwò ní kéèyàn oúnjẹ wèrè kọlọ máa fi sàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo pọ́pátì tẹ̀yìn bá nílé ayé bó ṣe kọ́ pọ̀ tó bọ́ọ̀lù bá ti yọ ọmọ kan wèrè pọ́pátì ò owó tí wọ́n mọ bíìlì nílẹ̀ aláfa owó tí wọ́n mọ bíìlì lọ́sibítù bíìlì tí wọ́n mọ fún ọ nígbà bí wọ́n ti wèrè owó tí wọ́n ń náni wọ́n mọ lọ́lẹ̀ wa náni tí yóò sàgbàdùn tí yóò sàgbàdùn àwọn ògbówó tá olè má gbàdùn owó ní sẹ́gbà má nínú àdáwò tí bẹ́ẹ̀ lé ayé òun náà ní kéèyàn mọ́ tètè ọmọ bí àbí kó yẹn máa àtijẹ àti onira nínú àdáwò tẹ́lẹ̀ mi kẹlò mí òun náà ni kò bímọ kọ́ ma ọmọ ọ̀ya wèrè kò sì gbọ́n ọmọ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ yóò kà máa wá tọ́ka kí àdúgbò yóò máa lọ́dún ìjò yóò máa sọ̀rọ̀ ẹ̀ nígbọ́n tí ń sọ ó ọmọ kan sínú ilé ẹ̀ ọmọ yẹn ti lo twenty years nínú ilé yàtọ̀ sí pé wọ́n gbé lọ sí pé tí wọ́n gbé darí wálé kò tí ì jáde nínú ilé náà láti twenty years. àfọwọ́n nínú gbọ̀n wáyé ogún ọdún ọmọ ti bàlágà sínú ilé kọ̀gbọ́ kọ̀sọ́ owó tó máa dúgbò ẹ̀ owó tó máa dúgbò ẹ̀ èmi ò tún jù yẹn lọ lọ́dọ̀ ọlọ́ ọmọ dúgbò lọ́dọ̀ ọlọ́ gbogbo gbà ọlọ́wọ́ bá aláṣẹ ẹ̀wọ̀n tẹ́lómi wò lọ́kọ̀ mọ̀lẹ́bí ẹgbẹ́ jẹ́dá ni wọ́n ti kó ẹwà tẹ́lẹ̀ wọn ọlọ́wọ́ bá ọdẹ ẹlòmíì ó fún lọ́mọ àmọ́ ọmọ tó fún kì í sọ máa dùnú àwọn fáwọn ní min ashkon nas nínú àwọn èèyàn tí alámọ̀dé wọn burú jù láyé wọn ni kéèyàn jẹ́ òbí tó gbádùn kọ́lọ̀ wọn bò lọ́mọ tó gbádùn nínú àdáwò tó tẹ̀yàn máa fojú lílé ayé ayé fi gba súnà òun ni kéèyàn bímọ kéèyàn sì máa wọ ọmọ báyìí kọ́mọ yẹn kó sì máa jọmọ olórí rẹ̀ àdáwò bẹ́ẹ̀ kọ́lọ́mọdé ọkùnrin kọ̀ọ̀kan wa nínú ìlànà ìwàsíwàsí lọ káhàdì kéèyàn máa rò rẹ̀ kóró tọ́mọ rẹ̀ lè kéwò tọ́ba láwọn èèyàn ìlágbájá ẹ bí ṣe ń wo òun yẹn ìdọ́gba lérò ni bí ṣe ń wo òun yẹn ìdọ́gba lérò ni kò fẹ́ràn òun òun ti mọ́rú wọn. yọmọ rẹ̀ òkèrè sílẹ̀ bọ́bá padà yá yọ padà lọ lè pokùnso tọ́ba padà yá olùbọ́sọ̀nù kan yá tọ́ba padà yá olùjáde lè fẹ̀nẹ̀ rí mọ́ àdáwó lè nínà kọ́lọ́mọ́sí kàwá àlùkọ́lá kéèyàn má rọrùn sùn ní gbére pílò báyìí yóò sì yájú lẹ̀ pílò mọ́ni àdánwò ni àlàárà òun ni kéèyàn ó sùn tó bá ti sùn ìbá àjẹ lẹ́yìn tí níbẹ̀ wà ló bá yájú padà kò tó sùn mọ́ pílò mọ́ ara kiri gbogbo ẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́ mọ́sùn tí ní kájà náà kọ́ nínú kí wọ́n mọ́sẹ́ kátíkátí àlùmáfíà kí wọ́n tara bu ẹ̀ṣẹ̀ tí wọ́n fi rí dùn ọlọ́ kí wọ́n mọ́sẹ́ pẹ̀lú yẹ kọ́mọ bú yẹ kọ́mọ bú bàbẹ̀ àdánwò lánàá kí wọ́n mọ́ báyàwó yàwó lásìkò kọkọlọkọ ọmọ ogun ẹlẹ́rìí tí o sì láàrin àdánwò ni nítorí pé njẹ́ ọ̀fọ̀fọ̀ àdánwò ńlá ni ẹ̀ṣẹ̀ gá fún rẹ̀ àdánwò ni torí pé ẹ̀ṣẹ̀ ò fa kankan fún yàrá kékeré àfàdánwò lẹ́yìn náà ni kí ìyàwó èèyàn dáadáa ló pé ọkàn lọ́kọ ọfẹ́ ọkọ tán kọ̀tọ́jú ẹ̀ yóò máa lu iná owó rẹ̀ yóò tún máa lu lẹ́yìn náà àwọn ọkùnrin míì ọlọ́run náà fẹ́ fẹ́ yàwó ọlọ́mi ọlọ́mi gbé ọyẹ olùgbàdánwò ṣẹ̀ṣẹ̀ lọ́kọ àtìyàwó tí wọ́n bá bára wọn mú á ilé ayé wọn nira ẹ̀ka mọ̀ òun fún wọn gbádùn ní ìyá ni wọ́n ń jẹ kéèyàn fẹ́ ọkọ àbí kó níyàwó kẹ́ ẹ má gbọ́ra yín iná ni nígbà tí wọ́n bá ń dáná nínú ilé fún yàn ìbànújẹ́ ńlá ni kọ́lọ́mọdé àmàrú ẹ̀ albaláwo fil khayri ọlọ́wọ́ bá lọ́wọ́ máa dá yín wò lórí dáadáa náà oníwàna bulūkum bish-sharri wal khayri fitna wa ilayna turja'un ọlọ́wọ́ bá ní kì í ti pé àwọn àdáwò tí ń fẹ́ kún nìkan làdáwò àwọn àdáwò kan bẹ tó jẹ́ àdáwò àwọn èèyàn onímọ̀ aládàáwò fún ọ àwọn òfin ọlọ́run kẹ ọ ni ìwọ lọ́wọ́ mọ̀ pé àdáwò ti ti ni àdáwò ti dé ọlọ́run fa ọyọ láàrin ẹbí ó fún ọ gbogbo owó tó ní ìdú ten thousand lọ àwọn ẹbí àwọn òfin one million lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ eléyìí dé òfin one thousand tọ̀hún dé òfin one thousand tọ̀hún mọ́ dé one thousand ó di nine thousand jama ó kó one thousand tí wọ́n náà mọ léyìí ẹnìkan tó dé oníkòsí kankan àwọn ní wọ́n one thousand tẹ́lẹ̀ ní àwọn ọ̀sàdúrà fún ọ òfin sẹ́ẹ̀rí ẹ̀wọ̀n tó fún mi ṣé bẹ́ẹ̀ kó fún mi ẹlòmíì ilé ni wọ́n máa fi bálù rẹ̀ wípé ẹ̀wọ̀n tọkọ mo wá ní kó fún mi lọ́dẹ̀ thousand kò ní kó kalẹ̀ ṣé wọ́n máa ń yẹ owó lára ògiri bẹ́ẹ̀ gbà tí ń bẹ lẹ́nu ṣe àyàdìgbà tó rọ́jà tà àdìgbà tó kàn bẹ lọ́wọ́ rẹ̀ ló sáré ṣe kíni bẹ́ẹ̀ ṣe kíni mọ́lẹ̀ mọ́tò ní àwọn fífájú ẹlòmíì ibi anikófó alówó olówó olówó yìí ń bo mọ́tò wọn bọ̀ bóyá òǹkà fúnlẹ̀ bóyá yáwó epo ni wọ́n máa sọ̀rọ̀ láìda wọ́n máa wá gbọ́ inú rẹ̀ máa wá bàjẹ́ pé táwa ní ra mọ́tò gan máa ń mọ̀ nígbà tí kọ́ lè gà irú àdáwò wò lélẹ̀ irú àdáwò máa wọn ò fi owó tí mo fọ́n dé ní ìtò ní ahun ni mí mo lè yá ni ẹlòmíì owó àjọ ló kó fún yẹn pé òun àbúrò bẹ̀ gbọ́ mi ẹ ńdájọ kan ẹ àjọmọ tí wọ́n ti kó ní kò fọ́ kò fi jẹyàn ó sì kó àdéhùn tọ́ àjọ fifty thousand ó kó di lọ́wọ́ nígbà àbúrò jáde ẹgbẹ́ dábúrò sọ ọ ní àjọ àjọ ọ̀rọ̀ wò àjọ àjọ òwò ní kò ẹgbẹ́ ẹ̀kọ́ fún mi tó ra fifty thousand tí ò ní wẹ̀ tọ́wọ́ sì ti sanwó tó gbà ọ̀dàdánwò àbí ọ̀dàdánwò jẹ̀mọ́ lásìnà wàhádàdà tí wọ́n ní kẹ̀yẹ́ táwọn nìkan làdáwò ń bá àwọn ànábì ọlọ́wọ́ bá àdáwò bá wọn náà ànábì sallallahu alaihi wasallam ní aṣaddu nasi bala'a al-anbiya ọ̀yẹ́ ànábì ní àwọn tí àdáwò tí wọ́n tó lágbára jù láyé al-anbiya àwọn náà làwọn ànábì ọlọ́wọ́ summa salihun lẹ́yìn náà làwọn ẹni rẹ̀ summa al-amsal fal-amsal tó tẹ̀lé àwọn ẹni rẹ̀ àwa náà lọ́kàn àbí tani ò fẹ́ jẹ nílé láàrin wọn. gbogbo àwọn àlàfẹ́ tẹ̀lé àwọn ànábì ọlọ́run. ànábì ni àwọn ànábì ọlọ́run àdánwò tí wọ́n lọ́pọ̀ jù lẹ́yìn náà àdánwò àwọn tó bá tẹ̀lé wọn ló tún pọ̀ tẹ̀lé wọn lẹ́yìn náà àdánwò àwọn tó bá tún tẹ̀lé wọn tani ò fẹ́ tẹ̀lé àwọn ànábì ọlọ́run ibi tí wọ́n ti ń dakọ̀ àwọn ànábì ọlọ́run kan máa dakọ̀ wọn náà àbí ẹ wọ́n ti ń dakọ̀ rẹ àdánwò ti dé ọlọ́run jẹ́ yẹ wáyé pé kèé ti pé o súnmọ́ mi ń bọ̀ wá súnmọ́ mi torí ẹ̀ ní wá ní ànábì ádámà kọ́lọ́ ń dá wà bọ́lá ọ̀dá wò jama ó wà nínú àjẹ́nà tó gbádùn wà fìyàwó rẹ̀ ń ṣe wàhálà kan tó jẹ kan tó mu nígbà ọ̀yà ṣètọ́ ni ọ̀dà dáwó lẹ̀ fún wọn wọn bẹ̀rẹ̀ sí jẹ ntọ́lọ́ni ọmọ jẹ ọlọ́run lé wọn kó lálẹ́ jẹ́nà ànábì alúwa ilé sàlátù wà sàlá nine hundred and fifty years lànàbì nù ló fi dísí ọlọ́run ló fi pè àwọn èèyàn sínú islam gbogbo àwọn èèyàn tó gbà fún òtó eighty ìyàwó ilé rẹ̀ ọlọ́run ọ̀gbọ́ ọmọ rẹ̀ tó bí ọlọ́run ọ̀gbà bàbá jẹ́ lórí ilé ọmọ jẹ́ lórí ibú kéèyàn bọ́mọ sọrọ fún nine hundred and fifty years kì í ṣe ninety five years o nine hundred and fifty years kéèyàn fi pọ̀ ọmọ sákèsì pé gbọ́lọ́hún oníbàbá òun àlóhùn ọgbà àdáwò wo ló tó yẹ kí bàbá ọmọ lọ na ọ̀nà ọ̀tún kọ́ ọmọ lọ lọ́sì ọlọ́mọ bí sàdáwò fẹ́ ní kọ̀ọ̀kan wa Ibrahim ọ̀pẹ́ ma ọmọ tó dàgbà ta ọlọ́ọ̀ni wọn kàn fẹ́ tẹ́kìtì bẹ́ẹ̀ ṣe àbò òní ṣe ọ̀yà agbóníkọ́ ló lè dún mọ́tò ọmọ rẹ mọ́ àdánwò ló bí ẹran léyàtà wà ń jẹun ẹran léyàtà ń bọ̀ tá ń jẹ àdánwò ló bí. àdánwò Zakariya ó ní ẹnì wa àdàlà àbọ̀ mi mi ó ní gbogbo egun mi ó ti wá tẹ̀ wọ́n ṣe àlàrà àṣùṣe ibà gbogbo ooru dúdú ó ti dẹ̀ fún fún wàlámù àkọ́bídọ̀ àìkàrọ̀ bí ṣèkìyà àmọ́ wọ́n lọ́ọ́ bímọ wọ́n ká ní àti àkàrà ìyàwó mi náà àgàn àwa méjèèjì afẹ́ bímọ a sì ti darúgbó ọlọ́run ọba ní Zakariya ọfẹ́ bímọ ọlọ́run fẹ́ bímọ ọlọ́run sì fàdúrà lẹ̀ ó sì ti ń tẹ̀pá ìyá náà ti sẹ̀kan oṣù mọ́ ọlọ́run nígbà Zakariya ọgbà wa gbọ́dọ̀ bẹ́ẹ̀ Zakariya ọfẹ́ bímọ inna nubashiruka bi gulamin ismuhu Yahya a ti fún ọlọ́mọ yàyà lórúkọ rẹ̀ ọyá lóde súnmọ́ ìyàwó rẹ̀ wọn ò sì súnmọ́ ìyá yàyà àdúrà ní jẹ́lẹ̀ jama gbogbo àwọn anábì ọlọ́wọ́ báyìí wọ́n lè ti lé ní hundred years kọ́lọ̀ tó dá lóhùn anábì sàkárì yàrá ti twenty years ní ti ń bẹ ọlọ́wọ́ bá ó sì ṣe títí tí wọ́n lè yí ọlọ́wọ́ tó dá lóhùn. ìwọ́n ṣàdúrà ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin ọlọ́wọ́ fẹ́ràn rẹ̀ ó gba ṣọ́ọ̀ṣì lọ ṣàwọn tó wà ṣọ́ọ̀ṣì ò ní ṣòro ní gbogbo ẹgbẹ́ ni ilé ìṣòro tó di ṣọ́ọ̀ṣì lọ tí wọ́n ní ilé problem ṣọ́ọ̀ṣì ẹ̀yìn tí wọ́n máa pariwo wọ́n máa pariwo ìdòdúmọ̀ tí sòrò bá ṣọ́ọ̀bù ni òní máa parí ọdún wa ọwọ́ ni òlò ọgbà ṣọ́ọ̀ṣì lọ ẹni tí ń lọlẹ̀ tí ń lo wíńdò ṣọ́ọ̀ṣì sólówó lòun olówó òbí ma ló fi gba ṣọ́ọ̀ṣì lọ ẹni tó wà ní ṣọ́ọ̀ṣì jama láti tó ti gba jésù lólu ara tó lè gbà láàrẹ̀ láti bí forty years tètè ìbímọ wọ́n pọ̀ rẹpẹtẹ tó bá kàn parọ́ tó ní àwọn tó ń bímọ lọ́dún nìkan máa dìde àwọn tó lọ́n kára àdáfẹ́ wọ́n bímọ náà ni wọ́n bí sọ̀rọ̀ àwọn kan òbí kò lè sọ pé káwọn èèyàn jáde fún wọn nígbà èyí tẹ̀ bí èyí náà dìde o kò ní sọ bẹ́ẹ̀ àbí ẹgbọ́dọ̀ yìí nígbà èyí àgàn tá a ṣàdúrà fún láti jẹ́ ìyẹn jáde o. wọ́n gbogbo àbáyọ wà Yakubu ọ̀sọ̀lá ọlọ́run pẹ̀lú Yusuf Yusuf lálà ọlọ́run rí ìràwọ̀ mọ́kànlá àbí wọ́n fi ní Yakubu ah, ẹgbẹ́ bí àwọn anábì ọlọ́run ọlọ́run tó ti mọ̀ wọ́n pé ọjọ́ ọ̀la rẹ yóò bright o ìwọ lọ́jọ́ ga fún gbogbo àwọn ọmọ tá a bí àmọ́ má sọ fún àwọn ọmọ ya láti àtúnṣòro ya ká á dá má sọ fún àwọn ọmọ ya rẹ o má sọ alátọ́ láyé má sọ fún wọn o alálá ni o ọ̀yọ̀ kí ló lọ́ka kẹ̀dà inú wọn ní dùn o àyẹ̀sọ àlá náà wọ́n sáré pé yusuf ṣe bàbá àwọn fẹ́rẹ̀ wọ́n sì ta lọ wọ́n ta lọ ìlú wọ́n sì jù sínú kànga wọ́n padà wálé wọ́n ní ìkókó ti jẹ anábì yakubu wa sunkún fa títí tí kọ́lọ̀ tó dúdú tó wà nínú ojú wa ó sì di wáìtì bàbá ti di wáìtì kí náà ṣẹlẹ̀ ó di ẹsẹ̀ fọ́ ó di fọ́ kéèyàn sunkún kójú fífọ́ kò sí irú àdáwọ̀ yẹn sí fáwọn yìí ànábì yóò sì tó wájú sínú kànga yìí kí ni ìdù sínú kànga jẹ́ fóun náà jẹ̀má àdáwò láti inú kànga ni wọ́n ti wá wọ́n ti wá yọ jáde àwọn tí wọ́n rìn káàkiri àwọn fúlàní tí wọ́n ń lẹ ráká lọ́ba tó kó sọ́wọ́ àwọn lọ́ba tó dẹrú làwọn bá tún ta wọ́n ta wọ́n ta sílé ọba ó tún délé ọba nígbà òdodo ọba ìyàwó ọba ó ní kọ́ bá wọn láṣepọ̀ wọ́n tún ní ẹ̀wọ̀n ló dùn ó tún jẹ́ wọn lọ. ànábì Yusuf sẹ́wọ̀n kí ló wá dé tí wọ́n ti wọ́ sẹ́wọ̀n tó lọ fẹ́ gbìn kan jẹ́ àwọn máa ṣàdúrà nú ẹ̀wọ̀n ni àwọn máa ṣàdúrà nú ẹ̀wọ̀n ni ebi oríṣiríṣi kan tẹ́nìkan nínú wa sí táà ní sọ táà ní sọ ànẹ́bí tọ́lọ́run fi rẹ̀ dánwò wọ́n sì dúró wọ́n dúró láti rí ẹ̀wọ̀n náà ló ti wá lọ lè jẹ ọba mísírà ìtumọ̀ ẹni pé bọ́ba ti kó náà dánwò kí lọ́kọ̀dá jẹ́ ọ̀nà lè dọ́ba ọlọ́ọ̀ba aláwọ̀ kí ọ tọ́ba ti sùúrù nínú àwọn àdánwò tó wà lórí ilẹ̀ ọlọ́run anabi wa yóò bọ alẹ́ sọlá tó wọ sọlá ọdún méjìdínlógún làwọn fi wà nínú yàrá wọn jáde síta látara àmúdi ààrẹ ọdún méjìdínlógún eighteen years kí wọn wà nínú yàrá kọ́ máa jáde síta lọ anabi ayuba ó sì dúró wọ́n ayuba sì dáadáa rẹ bọ̀ ó sì ń pè ọlọ́run ọba rẹ̀ ani masani ya duru lára nínú ọlọ́run wa àtàrà hamara ọ̀hìnmi aláàánú ni ọ fásitì jọmọdé àlà ọlọ́run àti dàlú àti fúnlá láàfíà ìyàwó rẹ̀ jáde ìgbàjọba fi wọlé ọlọ́run ti fún lálàáfíà ìyàwó ànábì àyùbá wa ń béèrè ànábì àyùbá lọ́wọ́ ànábì àyùbá níbi ẹ̀ bá ń rọ́kọ̀ mi tó gbòkú mi tòun lèmi náà ní fákọ̀tì ṣàfáàní yàrá ọlọ́run ti fún mi lálàáfíà ó ní ìkókó ti gbọ́kọ̀ tòun lọ ọkọ̀ tòun tó ti wà ńlẹ̀ láti bí ọdún gbá ha lọ́ba tó jáde yìí máa ń lọ ànábì àyùbá ní wà fákọ̀tì ṣàfáàní yàrá àdàzọ́ dùkì èmi ọkọ rẹ̀ ní sọ̀rọ̀ yìí wò mí dáadáa ọlọ́run fún mi lálàáfíà náà ni gbogbo wọn tó sùn lé tó sùn tó sùn lé ìrọ́lọ́ padà gbádùn sáma ti ọlọ́run mọ́jọ ó gbé lọ́dún kan ó tí wọ́n ti ní wọ́n fẹ́ gbé lọ́dọ̀ ọba aláwọ̀ wọ́n fẹ́ gbé lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n fẹ́ gbé lọ sọ́ọ̀sì kọ́ ọ̀rọ̀ fáwọn ẹgbẹ́ rẹ̀ pé wọ́n fẹ́ kú. ibi tí wọ́n ti jẹ́ pé ibẹ̀ ló kù kọ́lá wọn ṣe kí ni kọ́lá wọn gbẹ̀mí ẹ̀ kọ́ ọmọ lọ́dẹ fún mi nínú sàárè tó rọ́ padà kú náà ni tọ́wọ́ lọ́dẹ kú sí lóníṣẹ̀ṣe ọlọ́run ní gbàgbọ́ ológun tí gbogbo àwọn ẹ̀rẹ́ Ramadan rẹ tọ́gbà ẹ lọ́pọ̀ ti lọ ájìtọ́ lọ ọ̀rọ̀ kò sínú àkáǹtì ẹ mọ́ láyé ilẹ̀ ṣùrákítà láyé àbátà náà àmàlẹ̀ ọlọ́wọ́n bá nílẹ̀ bá ṣe bọ́ ọlọ́wọ́n bá nílẹ̀ bá gbogbo ṣe yín bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi anábì Musa ń kọ́ jama wọ́n bí òun sáàrin àwọn ọ̀tá ni fẹ̀ràhùn ayakila òun sọ fún gbogbo ọmọ ọkùnrin tó bá ti bí ẹ máa ṣe kíni ẹ máa bá wọn wọ́n sì bí Musa ìyá Musa ju Musa sínú àpótí ó sì ó jù sórí omi ẹwà dáwọ́ ọlọ́run ni á dá padà fún ọ ṣáájú sínú omi ọgbà ọ̀yànkìlẹ̀ fìràwọ́n náà kọjá àwọn gbé fìràwọ́n náà lọ́wọ́ bẹ àti àní oníṣekínní òun ní bẹ ilé o ọkùnrin ní lóòótọ́ àmọ́ òní bẹ o gbogbo ọkùnrin ló ti pa eléyìí àmọ́ ó sọmọ àti òun náà ní wọlé fìràwọ́n Musa ọ̀dàgbà síbẹ̀ nígbà tó yá ńlájà láàrin ìlú ibi dídí ń lájà tó ní ìwọ má máa wọ ẹ má máa mọ̀ ságídí má lọ́ba ti wẹ́kẹ́ lẹ́nu ẹ̀ bá kú ma lọ. dàdá wo bá dé pé ọ̀yà sákòó lu lọ́ba sákòó lu lọ́ba mo dèrò ìlú ànábì ṣọ́ọ́yì. ilé ẹ̀fọ́ nǹkan ó ti ó ti sin ó sin ẹran ó da ẹran fún ọdún mélòó jẹun ọdún mẹ́wàá ee ee. nítorí pé ó fẹ́ fẹ́ ọmọ ànábì ṣọ́ọ́yì nítorí darí bọ̀ lọ́lọ́run tó ń pè pé tó wà lè bá fìràwọ́ náà sọ pé tọ́ọ̀gì wà á sọ fún pété sọlọ àdáwò ìjọba kí lè bá fìràwọ́ ọlọ́ni ọlọ́ni bá fìràwọ́ tó pẹ́ra rẹ̀ ó dáná lọ bókùnmù láàdá ó lè mi lọ bá gbogbo ayé ọlọ́run bá nílò lè bá lọ lè bá kò sí tó ṣe fún ọ. ìyá yìí àwọn yìí ànábìyà yìí kí ló mú lòkè sábà tí tó fi bẹ̀rù fún sámà mi ànábì àyíṣà àdáwò ni àwọn ọmọ yahudi wọ́n fẹ́ pa wọ́n lọ kiri káálé rẹ̀ ọlọ́run ní dìbò nílò lè mú àyíṣà wá oníkọ́mọ̀bọ̀ kọ́mọ̀bọ̀ wá sókè dìbò nílò sì mú àyíṣà ó sì mú gba òkè ilé wọ́n sì lọ sí sámà àáyà pé wọ́n lọ sámà wà bá lọ́ọ́ fún àwòlá ilé àáyà pé ó ti sọ̀kalẹ̀ òsì. gbogbo ẹni tẹ́ máa ń sọ owó dòwò tó tẹ́ ní sátidé ó ti kú ẹ sọ bí o ẹ sì mú wa débẹ̀ ẹ sì áyà tó sọ pé ó lòkè ọwà sọ pé ó ti sọ kalẹ̀ nínú sóra òun lọ́wọ́ àdíìsì wo lọ́sọ pé ó ti sọ kalẹ̀ nígbà tó sọ kalẹ̀ ọ̀dà àwọn ta ibo ní ti ṣe ibo nígbà wá kú àwọn òwò ni wọ́n sin ibo sàárì ẹ̀ gbogbo tí mo sọ yìí kò lẹ́sìn ó ti kú ó ti kú náà ni wọ́n sọ káàkiri anábìyí sáńbẹ lókè sánmà dàárọ̀ yìí yóò sì padà wá ń gbẹ̀yìn ayé pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́ bá eléyìí àkídàtu ahli mi nínú wa muhammad ah baba aládàáwò nìyẹn wọ́n bí bí bàbá yẹ bàbá yẹ ọdún ọmọ ọdún mẹ́fà ìyá ìyá tó fò sálẹ̀ wọ́n tún gbà tọ́ka kí gbà tọ́ka kí gbà tọ́ka kí ọba wọn dẹran káàkiri ànábì ọmọ dẹran lẹ́yìn ìlú láti rí tó fẹ́ jẹ ń ṣiṣẹ́ afa wọn náà jẹ́ wọ́n ọgbọ́n wọn ń dẹran wọn fún lówó oṣù níbi owó ọ̀sẹ̀ ṣe wàhálà wọn padà fẹ́ dàtà kú lójú <laughs> nígbà ìyàwó ànábì kú ọmọ rẹ̀ tún kọ́ Ibrahim náà kú ní Ibrahim inú odò bó ṣe lọ yìí o àmọ́ ọlọ́wọ́ bá aláà ti kádàrá pé kékeré ni wọ́n kú láyé gbogbo ọmọ ànábì pátá lọ́wọ́ kú lójú ẹ̀ lẹ́yìn Fatima nìkan wọ́n lẹ́yìn oṣù mẹ́fà tí ànábì kú òun náà ní Fatima náà kí tó fẹ́ parẹ́ pé problem kẹ́nìkan máa wá tàn kó ní o lè ní problem gbogbo àwọn tó dáa jù ọ lọ wọ́n ní problem wọ́n ló ní problem wọ́n máa wá bayọ ni pásítọ̀ kan wá jòkó lẹ́yìn wọ́n ń pariwo ah, ni wọ́n ń problem is not your portion this year problem ló mú òun gan wá sí oríta problem lójọ́ máa fún yín nọ́mbà rẹ̀ glo àti mtn àti sin problem tó ní lọ́jọ́ máa mú iná bẹ̀rẹ̀ ọ fẹ́ gba àwọn owó tí owó tó wà lọ́wọ́ yìí kó fi mú ṣòro ti tara rẹ̀ kú pílánì pásítọ̀ nù kò sí kan mí lẹ́yìn pílánì tó wà lọ́lẹ̀ há sọ́wọ́ àwọn pásítọ̀ wọ́n mùsùlùmí ọ̀wá lọ sóru ìṣòro ń bẹ lọ́wọ́n bí ẹrù tí wọ́n rí yanjú o kéèyàn máa ṣe kéèyàn kéèyàn máa ṣẹ̀sìn mí lẹ́yìn ìsìláàmù gan ìṣòro ni àdáwò ni àdáwò dojoojúmọ́ ni wọ́n máa ṣe ọ́ dojoojúmọ́ ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al wọ́n ní asibab al-ibtila kí ló ní tọ́lọ́ fi ń dá wa o alákọ̀ọ́kọ́ òun náà ni pé lè rọ́fì darajat wọ́n ní tí èèyàn bá sin lọ́wọ́ ọba ọba sin lọ́wọ́ tó bá dé àyè kan ọlọ́wọ́n sọ fún pé a iṣẹ́ tó ṣe yìí ó kù díẹ̀ tó fi wà ní janna yá fàdánwò kàn ọ́ káwá fi mú ọ wọnú àlìjánná anábì ní innal abda idha sabaqat lahu minallahi manzila tí ìbá ti dẹ́kun kan wájú ọlọ́run lam yablugha bi amalihi ipò tí ọlọ́run bá fi kalẹ̀ fún ìrìnlẹ̀ àlìjẹ́nà yìí iṣẹ́ èèyàn wá gbìyàn débẹ̀ ibùtàlá òlùlá òfin jọkàdì yìí àwòfin máàlìyà òfin wàlàdì ọlọ́run wá dáwò àdáwò yẹn ọlọ́run ọba yóò wá fi fà á sí òkè adé pé àdáwò tó bá ti dé alákọ̀ọ́kọ́ tí ó fi mọ̀ pé ọlọ́run bá fẹ́ràn rẹ̀ òun náà ni pé ọlọ́run fi fún ọ ní ipò kàtọ́yà lẹ́yìn náà máa wùlù kàtọ́yà lẹ́yìn náà tọ́ba sì ìyá rẹ̀ sálìkìyàmà èyí ni ó lé o yọ lágbára ọlọ́run wa máa sọ́bà kún mí mùsíbà tí ń fàbí má kásàbá ti àìdí kùn ọlọ́run ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsíbà tó bá yín náà tẹ́lẹ̀ fàbí má kásàbá ti àìdí kùn ẹ èyí tẹ́ fọwọ́ ara yín fà òun náà lọ́pọ̀ jù ń wọ́n yà fún àǹkẹ́sì ẹ̀ yọ wá jẹ yín yà lẹ́yìn ìgbà tó ti sàbójúkò yìí tó pọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ yín lọ́kàn mú díẹ̀ bẹ́ẹ̀ yóò fi jẹ yín yà. Suratu Ashura àyà 30 ìtumọ̀ ẹni pé téèyàn bá tádàwò bá kàyàn kéèyàn ó fura sí rẹ̀ inú kọjá pé ọlọ́wọ́ bá aláàdán ọ̀wọ́ wọ́n fẹ́ fi gbé ọ nípò ga bí tàwọn ànábì ọlọ́wọ́ bá bí ti gbogbo àwọn ẹni eré tó ti ṣáájú ọlọ́wọ́ fẹ́ fi gbé wọn nípò ga bàbá sẹ́kù òfèmín oye káńsà lọ́lọ́wọ́ padà fi pa wọ́n àwọn tẹ́tẹ́ pé gbogbo àsìkò wọn wọ́n lò wọ́n lò fẹ́ sìn ọlọ́ni ọlọ́wọ́ fi gbé wọn nípò ga yìí àwọn ẹni eré àìmọye àwọn ẹni eré tọ́lọ́wọ́ fa rẹ̀ ṣe ọlọ́wọ́ fi gbé wọn nípò àyẹ̀mẹ́yà àwọn ẹni tó lọ́wọ́ bá aláà tí yóò kàn dánwò wò ọlọ́wọ́ fi gbé wọn nípò gani wọ́n ní àwọn tó bá jẹ́ oníṣẹ́ ibú òun ṣe ṣìnà òun jalè òun bá tèèyàn jẹ́ òun gbowó èlé òun ta tẹ́tẹ́ àdéhùn wá dé àwọn ní márùn òṣìbì kan o wọn ò gbé ọgá o ẹsẹ̀ rẹ lọ́fà àdáwò tó ṣe kí ni ọ̀kan náà àwọn ẹni eré ó dé tí ẹsìn àwọn tó bá tà wọn nípa tó tà wọn nípa tó gbá wọn nípa àwọn sì rántí ẹsẹ̀ táwọn ṣẹ̀ ní forty years ago ipe kọ́ mọ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ táwọn ṣẹ̀ ní forty years ago yẹn lọ́lọ́run wá rán rẹ̀ láàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ìtọ́ dàrú nù àlámàrí wa èyí tó pọ̀ jù àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ síwájú ni tàbá túbá ọlọ́run fèrè jìn wa wọ́n nítorí pé ẹ̀ṣẹ̀ àdánwò àdánwò ọlọ́run fi ń pẹ̀sẹ̀ rẹ̀ ni àdéhùn káwà ni mo fẹ́ kà fún wa àdéhùn náà ẹja ronú sí àdéhùn náà máa jẹ́ mùsùlùmí tọ́lọ̀ bá fàdánwò kan gbogbo àdánwò tọ́lọ̀ fi kàn ní ọlọ́run sì máa fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ana ní ma yóò síbò ní mùsùlùmá ni wọ́n wí o kò sí ǹjẹ́ ọba mùsùlùmí mi ń nasọ̀bì wọ́lá nínú wàhálà àbí weakness kára yẹn kéèyàn kan weak àbí kí kọ́rẹ́ èèyàn sínú àbí kí èèyàn ṣe wàhálà akẹ́kọ̀ọ́ kọ́rẹ́ èèyàn wọ́lá hàmì àbí inú yẹn bàjẹ́ wọ́lá àbí inú yẹn dùn àdà àbí kankan ń yàn gam àbí wàhálà kan bẹ nínú àwọn tó ti wà nù àbí tó bá wọ́n ní gbogbo tó ṣẹlẹ̀ yẹn ata ṣaukatu ṣakuha ee dérí ẹ̀gún téèyàn fẹsẹ̀ ẹ̀gún illa kafara Allahu biha min khataya àdébìrì tó bá jẹ́ mùsùlùmí ló bá ṣẹlẹ̀ sí ọlọ́run máa fi gbogbo ẹ̀pẹ̀ṣẹ̀ rẹ̀ ọkàn ọkàn ronú ah, kọ́ ṣẹlẹ̀ ah, ọkàn dákẹ́ ṣe náà lọ́bàṣùn lọ́dún gbogbo sòtúndù rẹ̀ ń bàjẹ́ wọ́n sọ ma pẹ̀sẹ̀ rẹ̀ kò sí ìbànújẹ́ kan tí ó bá mùsùlùmí àfi kọ́ lọ́n fi pẹ̀sẹ̀ rẹ̀ àdébìnrin edérí ègún ẹ dákun ẹni tó bá wá ní kánsà àbẹni tó ní ọ́sà àbẹni tó owó lásídẹ́ǹtì ẹ wo ẹsẹ̀ tó ti parí tó bá jẹ́ mùsùlùmí tó ṣiṣẹ́ pé àdánwò nígbà míì oore ní fún wa àwọn ọ̀sẹ̀ kí ni àwa láàmà àdánwò tó bẹ́ẹ̀ lómìnà níjọ wọná wọn lẹ́yìn náà nínú àǹfààní àdánwò ó ní pé àdánwò máa ń tìyàn lọ bí oore yìí ọlọ́ni wàá sàn tẹ́kara wò ṣe hàn wà khairun lakum nígbà míì ẹ kórìíra àdáwò kan tó bá yín ọlọ́ni ní orí sì ń bẹ́ẹ̀ fún yín wàá sàn tó hibbu ṣe a ẹ sì nífẹ̀ẹ́ nǹkan kan nígbà míì wọ̀ sharrun lakum aburú sì ní fún yín ẹ̀yin sì nífẹ̀ẹ́ rẹ̀ aburú sì wallahu ya'lamu antum la ta'lamun ọlọ́run lọ́mọ ẹ̀yìn ọmọ ọ̀pọ̀lọpọ̀ kó àwọn pépà rẹ̀ lọ kọ́ńpìnì mi àwọn wàá wò pé ah àwọn experience tẹ ti ní lórí iṣẹ́ yìí nì yóò ní bẹ́ẹ̀ ni àwọn gbìyànjú díẹ̀ wọ́n bá fi jẹ́ md wọ́n máa fún ní ìlọ́po owó tí wọ́n ń fún tẹ́lẹ̀ ní kọ́ńpìnì tó wà nígbà tí ó sì kúrò ní kọ́ńpìnì tí wọ́n fi lẹ́tà lé lọ́wọ́ ẹkún ló mú jáde kọ̀mọ̀ pé bóun ṣe ń sunkún lọ ẹ̀rín lòun lè ṣe kí ni lòun lọ lè rí wọ́n ní kasa inú lèmínà ní alákọ̀ọ́nà torí alìmìhálì wọ́n ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ orí míì ń gbà míì ẹ̀yìn odò ní máa wà afárá odò afárá téyìn ó fi dé ẹ̀yìn odò yóò wá jàdáwò ó ṣe fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan mẹ́tọ́ lọ́ba ṣe fún gbà oore ni o ẹlòmí ò di wòlíì bí ìbájẹ́ fún àtọ́lọ́ ń gbowó lọ́wọ́ ìfẹ́rẹ́fẹ́ ó wọ́ ọkùnrin kò sí ní ọ̀nà mọ́ kọ̀lọ́ kílọ̀bù mọ́ gbogbo ilé ijó ilé ọtí kọ̀lọ́bẹ̀ àwọn aṣẹ́wó ó ti ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti túbá látara àdánwò ẹlòmíì ti di wòlíì ọlọ́run látara àdánwò mọ́dánwò bí ọba sàdánwò ẹ̀dá kun èyàn mẹ́rin ní mọ̀ sí kìámù lé bí ọba sí àrùn kan sí ẹ́ mọ̀ láyé ẹni ilé lára lára oró dá ló dìyà ní jama ẹnìkan ò sì ní máa dìde lóru àfikọ́jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run ní di ẹnìkan dìde lóru àfikọ́jẹ́ ọ̀rẹ́ ọba máa béèrè ayé ọba máa béèrè ọ̀run tó lè dìde lóru wọ́jú ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run yọ inú kí wọ́n máa mú ìyá dìde lóru àdáwò jẹ́ kan bẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ti padà di ìwọlé ọlọ́run nígbà tó lọ́wọ́ aláà tó yígbà padà látara àdáwò wọ́n lọ àdáwò yìí máa ń fa orí fún yàn nígbà míì má yòó dùn lọ́wọ́ bíi xeyra yóò ṣe bí mímu àdébìdẹ́ tó lọ́wọ́ aláà tó bá gbèrò rẹ pẹ̀lú ẹ̀ yóò dáwò díẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú wa wọlọ́kọ̀dà àdìsánná ilà ọmọ mi mọ̀ nǹkan bílíkì bá ní àìmọye àwọn tá a ti ránṣẹ́ sínú àwọn ìjọ tó ṣáwájú yín fún àkátì náà hàn bìlìbàtà apàdà wá gbá wọn mú pẹ̀lú ìfẹ́ àtàwọn lọ́sìn wàdọ̀rà àtọ́fà rẹ̀ sí wọn làálàhùn yàtàdàrà òun kí wọ́n lè bá di aládùá kí wọ́n lè bá di aládùá ẹni kò sí ní màá sàdúrà àbíkọ́jọ́ rẹ̀ ọlọ́ sọ́tìlà náà àm àyà forty two ìtura ẹni fún gbàmí ọlọ́ọ̀bá aláàmọ́ mú àdáwò wọn torí kí lè bá di ẹni tí ó súnmọ́ alimakara jẹ́ múlẹ̀ bala kí làbáyọ nínú àwọn ìṣòro alákọ̀ọ́kọ́ ọgbà kádàrà rẹ̀ gbọ́ ọgbà kádàrà gbọ́ ó ṣe sùúrù lẹ́yìn náà wọ́n máa rèrè tó dáa pẹ̀lú ọlọ́wọ́n ọba torí ọlọ́wọ́n ọba Allah ó lè forí sábẹ́ àdáwò fún ọ tí wò ní ma lẹ́yìn náà wọ́n máa dárúkọ ọlọ́run inna lillahi wa inna ilayhi raji'un tí musiba ṣẹlẹ̀ lẹ́yìn náà wọ́n máa ṣàdúrà Allahumma ajirni fi musibati wa akhlif li khayra minha àdúrà yẹn ọ̀rọ̀ ha tí kankan bá ti bọ́ fún ọ nínú ayé rẹ àbọ̀lọ̀ àbọ̀dọ̀ pẹ̀lú kankan àdúrà làmínú bí mùsíbà yìí kọ́ wá pààrọ̀ yìí tọ́ da àdébì níbẹ̀ bá wí àfikọ́lọ́ wọn fún yàn ní ìtọ́ da ju ìtọ́bọ̀ lọ. nínú ẹ̀ alimakaraju tọ́ba rẹ̀ yàn nínú sẹ̀ríà Islam ààrẹ àti sàlàyé lánàá òun lóògùn ìwòsàn òun sì sàdúrà nínú àdúrà táwọn máa ń ṣe àtàbùlọ àlàáfíà rọ́bàlà àrùsùlà àdínní ayẹ̀sùyà ní ọmọ tẹnumọ́ ọlọ́wọ́n padà fún lálàáfíà yá ṣáfi ìṣíni ọba lálàáfíà fún mi lálàáfíà ọba oníwòsàn fún mi níwòsàn yá àdàhámàrò àhìmírì ìrhamni ọba aláàánú tọ́láàánú di gbẹni bí sànú lọ sànú mi àdúrà tá a máa ṣe tọ́ bá rẹ̀ wá ni lẹ́yìn méjèèjì lẹ́yìn ìwòsàn àtàdúrà tó bá ní kìnnìkan tó yàtọ̀ ọmọdé mọ́dé tó ọmọdé márùn sọ́kọ́ fẹ́ kú bọ́wọ́ ti sẹ́bọ̀ báwo ebi wọ́n fi ọlẹ̀ wọ́n ní a ah, ó ti gbẹ sí o ó ti gbẹ̀sí o olóhùn ọ̀lọ́dọ̀ pásítọ̀ olóhùn ọ̀lọ́dọ̀ bàbá dáhùn sí ó ní wájú kó kú ló bá kàn ó sì tẹ̀wọ̀n lọ́rùn ju kó wọ́n tẹ̀lé wa lọ wọ́n sá lọ fún ọ wọ́n padà gbádùn o wọ́n padà wá gbádùn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ kí ló àbáyọ tó sì bá ń tààyàn àdúrà làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀ tẹ̀ra mọ́ṣẹ́ ọ̀ wá kan sí bọ́kọ̀ ọ̀bá lọ ó tó wọ́n níyì lẹ́yìn náà iṣẹ́ tó fẹ́ ṣe àbíṣẹ́ tó fẹ́ kọ́ àbówò tó fẹ́ ṣe gbìyànjú kó ṣe kàrà ṣẹ́ráka méjì kó tó dáwọ́ lé ẹlòmíì kì í ṣe lé epo lọ́nà ẹ̀ bọ́kọ́ lé epo yọ padà bí koríko ni èyí búlọ̀ ẹ̀kọ́ máa ṣe kíni ẹ̀kọ́ máa dà ọmọ ṣe gbé dúró bíbí ọ̀nà rẹ̀ wà lónìí ẹlòmíì kọ́ dikọ̀ yẹ kọ́ lọ lú ègbó <laughs> òkè òwúrọ̀ yẹ kó ti máa ṣe kíni kó ti máa ṣiṣẹ́ ẹ̀ ọba lọ lé ègbó ọ inú ọ̀là wà ọlọ́run nìkan lọ́mọ bẹ̀ láka méjì péré náà ní bọ́ọ̀sì tìyàn tán ọ̀tẹ́wọ́ pé kọ́lọ̀ ń darí ẹ̀ síbi tí orí bá wà ń bẹ̀ owó àdúrà ti sẹ́ni o kò sóògùn owó o lóbólóbó ẹ máa fi wẹ̀ ẹ máa fi fọkọ mu ẹ máa so mọ́bì kan ẹ máa ẹ máa fẹ́ sátẹ́gùn ẹ máa fi fọwọ́ ẹ máa fi fọ̀dí ẹni bá ti ṣe ilé ìwọ̀n lọ́rùn kò sóògùn owó egbò àti owó ìsóògùn owó àdúrà ti ká tẹra ni lèyìn máa anabi tó bá jí láàárọ̀ yóò ní aláwọ̀ yẹn ní asálùkà ilman nafi'a wa rizqan tayyiba ee eh, wa rizqan tayyiba anabi yóò sọfọ́ lọ́nà rẹ̀ jọlọ́ mo ní di ma lẹ́yìn náà lẹ́yìn ma mo ní di arísìkì arísìkì lè yẹn fi lò ma ẹ bá ní ma tí o sọ arísìkì wàhálà ti dé ọkàn máa yáwó kàkí àdúgbò ọmọ lè jìbìtì ni àbáyọ fẹ́ni tí inú rẹ̀ ń bàjẹ́ ìyẹn ní máa bẹ kan kọ́ la ilaha illa anta la ila ila anta subhanaka inni kuntu minaz zalimin lànàbí yunus tẹnumọ́ nínú sàdẹ̀sàlẹ̀ omi ọlọ́run padà mú jáde kún bẹ́ẹ̀ lẹ́yìn náà àbáyọ fẹ́ni tí ọ̀tá bá ń lé káàkiri ọ̀tá ń bẹ o àwọn olórí burúkú wà ojú wà àwọn ẹni èṣù wà àwọn làá máa sọ wọn lóko lẹ́sìsì sásọ pé ẹni èṣù àwọn aláàní eléyìí lájẹ eléyìí ni ẹmẹrẹ eléyìí ni adáhunṣe alásàsí ẹ sásọ pé àwọn ẹni èṣù tó o bá fẹ́ képe oṣù ọ̀ka ọmọ kan sọ́tún falaki dáadáa ọmọ kan sọ́tún nọ́ọ̀sì dáadáa ọmọ kan kùrùsì dáadáa lẹ́yìn náà tẹnumọ́ hasbunallahu ọ̀dẹ́mọ̀lù wákìlì àmọ́ òní ní nǹkan kan tó o fi ń sọ̀rọ̀ àmọ́ o torí hasbunallahu ni pé ọlọ́run tó mi ọlọ́run tó kémi ọlọ́run tó mi ọ̀dẹ́mọ̀lù wákìlì mo sì fẹ́ yìí ó sì tó lẹ́ni tá a àwọn ní ìwọ olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ kan ó ti nì ayé ọ̀padà mọ́ ọ ẹni dáyé ò lè mú ẹni tó bá dé ìtọ́lọ́ nìkan àtìbínú láwọn ọ̀dẹ́ mọ̀lẹ́wà kílù yìí àwọn sọ̀hábà ṣe ọlọ́fin gbẹ̀mọ̀ létí ọ̀tá lẹ́yìn náà tó bá fẹ́ sùn ọkà ayé àtàlùkù sí i lẹ́yìn náà ọkà àtẹ́gùn sọ́wọ́ rẹ̀ báyìí bẹ́ẹ̀ ọkà kúlọ̀ láwù fálákì nas ó fẹ́ ra eré rẹ̀ ojú rẹ̀ ọwọ́ rẹ̀ àtẹ̀sẹ̀ rẹ̀ ibi tó bá ká lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta pé àwọn ẹni bù níwájú jáde ọlọ́bí ọ nǹkan bẹ lóru o ọ̀mẹ́sàrì gáàsì fún ìta wọ́kọ̀bà kọ́lọ́mọ́sà sọ wọn bẹ́ẹ̀ àbáyọ tí èèyàn bá kú fún yàn bẹ́ẹ̀ bá ti kú fún ọ kó o ṣe sùúrù náà ni kó o sì dára kó o dára nù kó o sì bẹ́ẹ̀ lọ́kọ́ náà ọba aláàkófọ́ ń sùúrù orí kó o sì máa rí tíjọ tẹ́ náà kí n ti pé ẹnìkan kú ọmọ ọwọ́ náà wọ́n nílò sẹ̀mí tó dáa mọ́ ọ ọ̀kan náà àwọn àlùfáà àwọn oníkẹyàn máa ṣe yádàlì tẹ̀láàlì wọ́n ní ìkìrámù akérèmù ni ọba ọba tó tóbi títà yàn lọ́rẹ̀ tàbí lọ́rẹ̀ nínú àwọn mùsáìfù wa wọ́n fi ń tóbi létí láìpẹ́ yìí pé àwọn mọ́kànlá làwọn ní ká máa ṣàdúrà yìí ọlọ́run padà fún àwọn mọ́kànlá náà lọ́mọ yádàlì tẹ̀láàlì wọ́n ní ìkìrámù akérèmù ni ìtumọ̀ ẹni pé ọba tó tóbi jùlọ sí tanilọ́rẹ̀ tanilọ́rẹ̀ ọmọ lẹ́yìn náà rọ́bì látàgádì ní fardan wa anta khairul warithin alábìsà kárí àmà ṣe rọ́bì látàgádì ní fardan wa anta khairul warithin àdúrà gbèsè ń tọ́jà máa bọ́ bá jẹ gbèsè dání ọjọ́ gbèsè ń bí kọ́nà wọ́ <laughs> ọlọ́bọ̀jà jẹ́ lọ́rọ̀ lábọ̀tọ̀rọ̀ gbèsè ẹni bá jẹ gbèsè kọ́mọ wọlé ẹran o torí pé bàbá sanwó lówó tó bá dọ̀run irun rẹ̀ àtàwọn ẹran ọwọ́ tẹ̀ramẹ́sẹ̀ ọwọ́ masadua kí ló ma sọ allahumma kifini bí halalika àni haramika wà á gini níbi fadlika amma siwaka ẹ̀rí pé kéwù pọ̀ kan ẹni tí ó bá di alágbára ní ìsìlámù yóò lọ lè kéwù nígbà tó bá kéwù gbogbo náà wí bóòlù dè má àmọ́ náà bá wa ìwé tí mo ní kára yẹn citadel of believers israel muslim gbogbo àdúrà àti ìsọ̀rọ̀ àtàrọ̀ yìí gbogbo ẹ̀ ló ṣe kí gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ́ẹ̀ wọ́n ti content ti wà ń bẹ̀ wọ́n lọ́kà mọ̀sọ̀rọ̀ tó ní wọ́n wà lọ́dọ̀ ìwé àdúrà tó bá ìṣòro rẹ ọlọ́lẹ̀ wà ń bẹ̀ ọmọ wa ṣe kí làbáyọ téèyàn bá rọrùn sùn òrórùn sùn olówó gbogbo ogun oorun oorun ọ̀wá àdáwò dídé àfikún fi ọba tí ń sùn nínú àwọn àdúrà tánàbí ìfilẹ̀ fún wa téèyàn wà máa rọrùn sùn òun náà ni a'udhu bi kalimati llahi tammati min ghadabihi وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحفظون أما يا أعوذ بكلمات الله التامة من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون مصدي ọlọ́run àwọn èsì burúkú tí wọn kú tó jẹ owó rọṣọ ọlọ́run bá mi lé wọn lọ ọlọ́run sì lé wọn pẹ̀lú agbára ọlọ́run bá wa táyà rẹ bá ń já ẹlòmíràn ní ìfúrásà yà ń já ẹ̀yàn ń sàn já ní erukẹ́rù wọ́n pe òun fẹ́ kú ọ̀la náà lòun kú erékèrò ìtẹ́ńtẹ́ èrò tó bá fẹ́ rórè kóró àwọn àlùjànnú tó sì tẹ̀lé ní nígbà wọn ṣe ní pé a'udhu bi kalimatillahi tammah min sharri ma khalaq a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim wa imma yanzaghannaka minash shaitani nazg fasta'idh billah ọlọ́wọ́n bá ní ẹ̀mọ́ ní a'udhu billahi minash shaitani rajim tó bá fi ń wí erékèrò yọ sálọ tó bá mójútó erékèrò yẹ ó lè sọ kí ni àbáyọ tọba lálàkàlà lójú oorun bẹ́ẹ̀ bá ti ń jí báyìí tó ní sẹ́ẹ̀ ó sì tẹnu rẹ sẹ́jọ́ sí ó ní a'udhu billahi minash shaitanir pẹ́ ọ̀fàdẹ́gùn ló ṣe ìtọ́ni lérí a'udhu billahi minash shaitanir rajim pẹ́ ẹgbẹ́ òsì a'udhu billahi minash shaitanir rajim pẹ́ bẹ́ẹ̀ sálọ ní ọfẹ́ bàjẹ́ ẹjẹ́ ni ọ̀wá ló sọ fẹ́mi kankan ọ̀wá gbéra kàmí jìnnà ro pé ah ọlọ́run ilé tó dó náà yìí mọ́jọ́ mọ́tò tí àgbàrá ìjẹ̀rẹ̀ o èmi tọmọtọmọ mọ́jà alọ́ọ̀dẹ́ o gbogbo tó bá rí lójú oorun pátá tó bá ti sàwọ́sì bìlá ìfẹ́ gbé oṣù rẹ tó pátá díẹ̀ sí pẹ̀lú ìgbàdá tọ́lọ́wọ́n bá kò ní ṣẹlẹ̀ sínú ayé rẹ torí àṣetáni lọ́wọ́ abẹ́rù bá ọ mo bẹ lọ́wọ́ nínú àánú rẹ àti agbára rẹ ẹnu wọn bá tí àsìkò gbà mí náà mo rí sọ̀rọ̀ ايتي اما تيتا ما كل ما شفواني ابيوريا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته تاريخي امه احمد كل تاريخك سؤدد هل في الذكر فغنوا من لهم مثل محمد من لهم مثل محمد